الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابه أجمعين akínyìn káàbọ̀ sórí ètò wa ètò fikil islam ilé ètò ń wáyé ní Premier FM nílùú Ìbàdàn a máa tẹ̀síwájú lénìí lábala tawhid nǹkan tá a máa gbéyẹ̀wò lénìí òun náà ni ashirikul asgar àwọn ẹbọ kéékèèké abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kó má ṣàṣe nírọ̀rùn fáwọn ṣéèkù wa fadilatu sheikh Kamaruddin Yunus Akorede falyatafaddal mashkura manjura min Allah. alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa allah alladhi laysa lahu mathilun wala sharikun fi mulkihi wa tadbirihi ọba tó jẹ́ pé kò sẹ́nì kankan tó jọ ọ̀sẹ̀ni tó dàbí rẹ̀ ọ̀sẹ̀ni tó lè ṣe tí ń bá ń ṣe nínú ọlá ẹ̀ ó nìkan náà ní ń darí ẹ̀ gbogbo ọlá tó wà láyé àti pò ọlọ́run ní ń pin lé kálukú lọ́wọ́ lílọ bíbọ̀ ìṣẹ̀lẹ̀ ilé ayé ọlọ́run ò fi àṣẹ rẹ̀ sọ́dọ̀ nǹkan kan nínú tó dá òun nìkan ló dì nǹkan rẹ̀ mú òun nìkan ní ń ṣe ń darí ẹ̀ kò wá sẹ́nìkan tí ń ràn lọ́wọ́ lérí ẹ̀ ẹni bá fún ẹni tó bá fún òun ni ó ní ẹni tó làwọn ọba fún kò sẹ́ni tí ó fún eléyìí ni wọ́n ń pè ní ìgbàgbọ́ ọlọ́run tó wá ní káwọ́ gbà yìí gbọ́ tá a fi ń ṣàlàyé fẹ́yìn tẹ́ gbàgbọ́ kẹ́ ẹ lè gbàgbọ́ báwa náà ṣe gbàgbọ́ yọ̀ọ́dà ká dúpẹ́ fọlọ́run ọba náà wasalaatu wasalaamu ala yidina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá aṣíwájú wa nábì wa muhammad wa ala alihi wa ashabi ajma'in kanu ọlọ́run ba gbogbo awon ara ilé patapata pátápátá káànù ba gbogbo àwọn sọ̀hábà rẹ̀ pátápátá ẹ̀yọ́n ya mi wa a fẹ́ gbéyẹ̀wò lálẹ́ yìí ni ashirikul asgar wa anwa'uhu àwọn ẹbọ kéékèèké tóun ò tó àwọn yín ńlá tá a ti ṣàlàyé síwájú sẹ́mà pé lérí ètò yìí a ti ṣàlàyé àwọn ẹbọ ńláńlá gbangba gbangba àwọn ìṣèkèfèrí sọ́lọ́n tó tóbi tó ti pé bẹ́yẹn bá ṣe tó bá yìí jáde láyé tí ó bá túbá kò ní dé sálì jẹ́nà lọ́dọ̀ ọ̀lọ́ nítorí pé ó ti kẹ̀yìn sọ́lọ́n kó tó kù láyé ó sì ti gbàgbọ́ nínú nǹkan míì tí ìsọlọ́run ọba tó dáa àkọ̀wá ní rọrùn kọ́ wá lọ lè máa lè sinmi nínú àlìjẹ́nà tọ́lọ̀ ń kọ́ kalẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo nítorí pé òun ọ̀gbàgbọ́ òun ò ní wọbẹ̀ kọ́lọ́mọ sí wa lọ́mọ aná àtẹ̀mí tí ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ àpadà sí ibú àti tìgbà tí bá yàn téèyàn fi máa ń gbà pé ọlọ́run pé méjì ìtọ́lọ́wọ́n bá aláà ṣe àwọn nǹkan yìí náà lè ṣe ọlọ́mọjọ ọbẹ̀ nìkọ̀ọ̀kan wa nǹkan méjì náà lọ́wà ká lè di imú àdàkálẹ́kù wal makhluq ọba adẹ́dàá tó dá wa tí sì ń darí gbogbo ní ti ń lọ nínú sánmà àti ní ti ń lọ nínú ilẹ̀ àti ní ti ń lọ láàrin sánmà àti ilẹ̀ òun ni wọ́n ń pè ní kìrìtọ̀ ẹ̀rí lẹ́yìn àlìkálíkù yìí gbogbo tó tún kù lẹ́yìn kìrìtọ̀ ọba adẹ́ta gbogbo tó tún kù pátá alimakalóku ni creation ni ìtọ́lọ́nda ni eléyìí ni ìjọkọ́rọ̀ dàrú mọ́ lọ́wọ́ tá a bá ti ń lé ọ kúrò lọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run aláàlá máa lé ọ sí i sọ́ọ́rẹ́ ni tí wọ́n fẹ́ sọ́ọ́dọ̀ ọmọ náà ẹni tí ń bọ́ sọ̀rọ̀ tí ń ṣàlàyé nǹkan míì fún ọ tí ń takò yìí tà ń sọ yìí òun fẹ́ lé ọ kúrò lọ́dọ̀ ọba adẹ́dà wọ́n fẹ́ darí rẹ̀ lọ́dọ̀ ìtaàdá nígbà míì wọn á ní àwọn méjèèjì náà wọn lè ṣiṣẹ́ ọmọ ṣàdúà lẹ́yìn náà ó tún wá jòkó ti sùn ọlọ́run ọba ọ̀ràn lọ́wọ́ díẹ̀ èsùn náà ọ̀ràn lọ́wọ́ díẹ̀ ilé ayé yóò ṣe é gbé láì múlé ti sùn ọmọ gbogbo kúbọ lẹ́nu àwọn mùsùlùmí kọ́dà àáfàá mi ọmọ sọ jáde lẹ́nu wípé ọlọ́run nìkan ò tó o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọjọ́ ń lọ ọjọ́ ń lọ bàbá rẹ ti kú ìyá rẹ ti kú bàbá bàbá rẹ ti lọ ìyá ìyá rẹ náà ti lọ sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ rẹ kan ti kú àwọn àbúrò rẹ ẹlòmíì kan ti lọ́mọ lọ́hùn ọmọ ti ṣáájú wa sórí wọn náà wọ́n padà kú tọ́ba sì wọnú sàárè níta ń ṣàlàyé fún ọ yìí ni wọ́n kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àṣírìkọ̀lá asùgàrù ẹ̀ rí àwọn ẹbọ kéékèèké ẹbọ kéékèèké ni àmọ́ kẹ̀bíra tó mí kaba èrè nù àmọ́ jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi jù nítorí pé ìyànáhù yóò sábẹ́ ibùdókòlá fìnnà yìí máa ń ṣokùnfà kéèyàn wọ̀ ná bó ṣe jẹ́ pé ọlọ́run padà mú yẹn kó ń bẹ̀ àwọn ẹ̀yà ti kà síwájú yẹn bẹ́ẹ̀ bá ti kú pẹ̀lú yẹn bọ́ bá wọ̀ kò ní jáde mọ́ àmọ́ àwọn yìí tá a fẹ́ kà yìí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ó sọ fún wa yìí pé ká má ṣe é ànábì kí wàá ń lọ yìí pé ẹbọ lòun náà àmọ́ ẹbọ kéékèèké lòun náà ọlọ́run allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim fala taj'alu lillahi andadan wa antum ta'lamun ọlọ́run ọba ní ẹ̀yin fala taj'alu lillah àǹdáàdà ẹ má fi ṣẹ́gbẹ́ ọlọ́run àǹdáàdà àwọn ìtìmọ̀dá kẹwàá máa fi ṣẹ́gbẹ́ ọlọ́run yìí pé òun náà ṣe déédéé ọlọ́run o lè ṣe ntọ́lọ́run máa ṣe ẹ̀tọ́ tó yẹ ká fọ́lọ́run alẹ́ fáwọn náà ọlọ́run bá ní ẹ má dà wọ́n papọ̀ mọ́ mi fala taj'alu lillah àǹdáàdà ẹ má tún wá àwọn ẹ̀dá kan nínú tí mo dákẹ́ tó wá fi ṣẹ́gbẹ́ mi ọlọ́run wa antum ta'lamun ọlọ́run ní ẹ̀yin náà sì mà ẹ̀yin náà mà suratul baqara quran two aya twenty two lọ́lọ́run ti ń là mọ́lẹ̀ ọlọ́run ní wa antum ta'lamun ọlọ́run ọba ní ẹ̀yin náà sì mà ẹ mọ̀ pé èmi nìkan náà ni ọlọ́run ti ń darí gbogbo nǹkan ọwọ́ mi làṣẹ wà èmi nìkan náà mo dá dá yín gbà tí ń dá yín èmi nìkan náà ni mo lágbára lérí gbogbo nǹkan èmi nìkan náà nìyí sì ń ṣe gbogbo nǹkan ní tí ìbá sì ṣe kò sẹ́ni tí ó ṣe ọlọ́run ní ẹ̀yìn náà mà sọmọ pé tọ́ bá jágbó lọ tán tọ́ dààmú lọ tán tọ́ wá ń tọ́lọ̀ ń dá káàkiri ipe kó lè bí àbùkátà rẹ tí gbogbo nǹkan bá wá dí tán tọ́nà dí tágbára pin sọmọ pọ́dọ̀ ọlọ́run lọ́mọ padà sí ọ wà padà sọ́dọ̀ ọlọ́run bá rẹ bá dójú ẹ̀ tán tí wọ́n pe gbogbo àwọn alágbára ayé tí wọ́n gbìyànjú táàrí ọ̀lọ́ ẹgbẹ̀tẹ́ ọmọ ní ọlọ́run o ọlọ́run ṣàánú mi ẹ bá sọ fọlọ́n kọ́sánú mi àsọmọ bọ́lọ̀ bá ń bẹ tẹ́lẹ̀ kó tó jágbó lọ ọmọ ìyá <laughs> lọ́ọ̀lẹ̀ kéwú kéwú súnà ni kò sì ké àtàwọn àfáà súnà ló sì ti ké nítorí pé òun nìkan lọ́ọ́ dá wà nínú sàárè rẹ̀ ẹ rí ẹbọ kéékèèké tá à ń sọ yìí òun tiẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni o má pè nítorí pé ó kéré ọ́ máa ṣe sórí wọ́n kàn pè lẹ́bọ kékeré ni ẹbọ náà ni àmọ́ òun kéré sí àwọn ẹbọ ńláńlá tá a ti kà síwájú bí ká máa fèrè kanlẹ̀ fún yàn ká máa rùkú fún yàn ká máa pẹran fún yàn ká máa pè àwọn ẹ̀dá pé kí wọ́n ṣàánú wa ká máa pè àwọn ẹni rè àwọn òkú pé kí wọ́n bí àbùkátà wa gbogbo àwọn yẹn ẹbọ ńláńlá làwọn yẹn bẹ́ẹ̀ bá sèyàn tẹ́ bá jáde láyé ó bá wọná kò ní jáde má nítorí pé nítorí sọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́wọ́n bá yẹn ọ̀dọ̀ àdáàlá yẹn kò ti sìn ẹ̀rọ àwọn ẹbọ kéékèèké yìí òun náà ẹ̀ṣẹ̀ ńlá gbangba nítorí pé yóò mú yàn wọ̀ná ànábì ní èyàn wọ̀ná pẹ̀lú ẹ̀ lóyìn bá wá wọ̀ná ọlọ́run padà wá mú yàn jáde ń bẹ̀ pẹ̀lú àánú rẹ̀ tọ́lọ́run ò bá ferí jìyàn ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa nítòfi yàtọ̀ ni pé ẹni tó bá wọnú ná pẹ̀lú ẹ̀ṣẹ̀ yìí gẹ́rù mukhalladin finnaari kò ní bẹ́ẹ̀ ń bẹ̀ gbére ọlọ́mọṣẹ́ ṣàánú wa àsìkò tó kéré jù nínú àwọn àsìkò mọ̀jà lò nínú iná ọlọ́run sórí iná ọlọ́run tí wọ́n ń wí yẹn iná ọlọ́run tí wọ́n ń sọ yẹn iná ńlá ni ó tóbi ju nátà ń lò nílé ayé yìí lọ wọ́n wà torí pé wọ́n ní ebi wọn lápadà jáde ẹ̀jẹ̀ á máa ṣe àsìkò tó kéré jù nínú àwọn àsìkò tó bá lò nínú ná ọmọ pé wàhálà ńlá ló bá ọ àtẹ̀mí tí ń sọ̀rọ̀ àtẹ̀yìn ọlọ́run ló lẹ̀mí gbogbo wa kọ́lọ̀ mọ́ yẹ́mi wa padà síbi ká máa ṣẹbọ kéékèèké èyí tá à ń ṣe kọ́lọ̀ mọ́ṣá lọ́wọ́ wa ẹlẹ́ẹ̀kejì tó wà nínú ìyàtọ̀ láàrin ẹbọ ńlá àti kéékèèké òun náà ni pé la yufsidu jẹ̀mí àlẹ́ àmàlì la yuhbitu jẹ̀mí àlẹ́ àmàlì òun ò ní ba gbogbo iṣẹ́ yẹn jẹ́ àmọ́ yóò ba èyí téèyàn ṣe nínú ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé wàlá yukhrijuhu minal islam kò ní mú ẹni tó bá ṣe ẹni bá ṣẹbọ kéékèèké yìí kò ní mú kó nú islam pátápátá yóò sì máa jẹ́ mùsùlùmí àmọ́ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́bọ ni ó wá jẹ́ ẹlẹ́bọ kéékèèké ìmánì rẹ̀ dínkù nìtumọ̀ ẹ̀ ìmánì ọ̀ká kù lára ẹ̀ pátápátá àwọn èyí tá a kà síwájú yẹn òun máa ń kó ìmánì kù lára yàn ìmọ̀ yóò yàn kù nù ìmánì sórí pé gbogbo táà ń sọ náà látàárọ̀ yín sí pé kò sí ìtọ́ dáńbẹ́ wọ̀mínà ni wọ́n àyè ṣíríkì asgar nínú àwọn ìran ẹbọ kéékèèké òun náà ni àríyá olùyẹ̀sìrì òun náà ni kéèyàn máa ṣe kárí ni lérí ìbáàdà tí ń fi súnmọ́ lọ́hùn tí ó sì gbé onítọ̀hún sí ipò ọlọ́hùn ni wọ́n pè ní àríyá olùyẹ̀sìrì ìbáàdà la pè é ìdáhàrù ìbádàtì lè kọ́sìdì rúyà tì náà sí làhà ká máa kírun ká máa ṣèbádà níta fi ń súnmọ́ lọ́wọ́ bá ká máa wá ṣe nítorí káwọn èèyàn ó lè rí wa ẹbọ kékeré ni fàyàmàdù sọ àhíbàhà kí wọ́n lè bá yìn wá ẹbọ kékeré ni kíní yìí àníyàn tá a láàdà nípa àfi ń súnmọ́ lọ́wọ́ àwọn èèyàn ń rí wa pé à ń súnmọ́ lọ́wọ́ àmọ́ nítọ́wà lẹ́mìí wa ni pé afẹ́ àwa gbìyànjú báwọn yẹn ó ṣe rí wọ́n sì wá rí lóòótọ́ ká lè gbá yìí ká lè pè wá lẹ́ni rẹ̀ ká lè pè wá lẹ́ni ọlọ́run ọ̀fẹ́ ka súrà tó kéré ọ̀wá rò pé àwọn èèyàn ti kọ̀ lẹ́yìn rẹ̀ ọ̀wá kà tó gùn sórí bó ṣe kàáhùn ó ti di ẹlẹ́bọ kékeré ọlọ́run ló yẹ kó ka súrà tó gùn fún kìí sàwọn tí wọ́n ń bẹ lẹ́yìn ẹ̀ àbáwọn tí wọ́n ń rí ọ. ẹ̀yọ́ màyá mi kárí nìyí wọ́n ní ìṣìrákù ahadin ma Allah fi ibadatihi ká tún fi ẹlòmíín síwájú ká máa ṣèjọsìn fún ká máa ṣèjọsìn torí ẹ̀ tá a sì ní ọlọ́run ba là ń ṣe fún wọ́n tún pè ní aw iradatul amili bi ibadatihi ghayra wajhi illah kí ẹni tí ó ṣe ìbáàdà àwa rí i pé ìbáàdà ti ń ṣe kò ṣe ń torí láti rí ojú ọlọ́run ń ṣe ń torí ilé ayé ń ṣe ń torí kán lè fún ní nǹkan kí wọ́n lè panlé kó lè dèèyàn láwájú àwọn èèyàn ọlọ́mọ́kà ọwọ́ kó eyín sẹ́nu àgàngàn ó kó eyín sẹ́nu méjì mẹ́ta mẹ́rin àwa ebi ẹ̀sìn ni èyí tó wá tò sẹ́nu yìí ń kọ́ ó ní káwọn èèyàn lè mọ̀ pé òun ni sọmọ pé lè náà òun náà máa ń lo bàbá tí ń sọ̀rọ̀ ẹ̀sìn má máa sọ̀rọ̀ àfa àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àfa ti já sí gọ́tà ọ̀pọ̀lọpọ̀ àfa ẹ̀sẹ̀ ti yẹ̀ lérí ẹ̀sìn ẹni tí ń ṣe kárí ni lérí irun àtẹni tí ń ṣe kárí ni ní maka òun ṣe tàwáàfù òun ṣe fídíò òun fi ránṣẹ́ sáwọn èèyàn ó wà láràfá òun ṣe fídíò òun sẹ́ndì ẹ̀ sáwọn èèyàn ó wà mọ́sídẹ̀lífà òun ṣe fídíò gbogbo ohun tó ń ṣe sọmọ pé òun fi ń wá iyì àwọn èèyàn ẹ̀sìn sí ló pè é tọ́ba jẹ́ sìn má ṣe bẹ́ẹ̀ ọlọ́run pèpè sójú ọ̀nà ọlọ́run àwa rí i pé àníyàn rẹ náà ni pé káwọn èèyàn lè mọ̀ ọ́ tí wọ́n bá mọ̀ ọ́ tán kó lè máa gba owó àtọrọ̀ tó wà lọ́wọ́ wọn lórúkọ ẹ̀sìn kọ́ ọ máa wá gbádùn kọ́ ọ máa sọlá kọ́ ọ máa ṣe bí olówó kọ́ ọ máa báwọn olówó táàkà àfẹ́sìn kọ́ ọ máa pé ẹ wá wo lé mi ẹ wá wo mọ́tò mi mo ti níye báyìí mo lè rán ọ lẹ́wọ̀n àfẹ́sìn àwárí pé àníyàn rẹ náà ni pé ọ̀fẹ́ sọlá ọ̀fẹ́ sọlá sórí gbogbo ìpèpè tó ń pè ní ẹnìkan ò ní kọ́lẹ̀ fún ọ nítorí pé kárí ni yín máa ń paṣẹ rere ni anábìíní innamal a'malu binniyat anábìíní gbogbo iṣẹ́ téèyàn bá fẹ́ ṣe àníyàn ní ọkọ̀ ṣáájú kéèyàn tó ṣe é ọlọ́run ráníyàn rẹ orí tèmi náà kọ́lọ́ mọ́sẹ̀ tún wá ṣe jù báyìí lọ ọlọ́run rà níyàn kó o tó ṣiṣẹ́ níbo ń ṣe lọ́wọ́ ọlọ́run mà níyàn rẹ̀ níbo parí ẹ̀ ọlọ́run mà níyàn rẹ̀ sórí lọ́lẹ̀ bẹ lọ́run kọ̀rọ̀ kọ́ má ṣiṣẹ́ ṣòfò ọwá gba àwẹ̀ nítorí àwọn èèyàn wọn ni ẹ wá jẹun ọwá ń sọ fáwọn èèyàn pé à aláwẹ̀ làwa àwọn ifá làmísìn àti mande ṣeré nítorí àwọn èèyàn ló ti fi panú ọlọ́run làá máa ń fi panú fún sórí tó ṣe yẹn ẹbọ kékeré ni ẹ̀yọ́ mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba ní faman kana yarju liqa'a rabbih ọlọ́run bá ní gbogbo ẹni tó bá fẹ́ rójú rẹ̀ ọlọ́run ó fẹ́ kú dáadáa ó fẹ́ pàdé ọlọ́run dáadáa ó fẹ́ rí yọ́nú ọlọ́run falya'mal 'amalan salihan ọlọ́run bá ní iṣẹ́ rẹ̀ ní kó máa ṣe o kó jẹ́ èèyàn rẹ̀ máa wùwá rẹ̀ ọlọ́run bá ní kó máa ṣe rere gbogbo ntọ́lọ́run ló dánú Kùránì máa ṣe wala yushrik bi'ibadati rabbihi ahada ọlọ́run bá ní ẹlẹ́ẹ̀kejì ni tíṣẹ̀rẹ̀ òfin ní bàjẹ́ òun náà ni pé nǹkan mọ̀mọ́ ẹnìkan láti máa ṣèjọsìn nítorí ẹ̀ papọ̀ mọ́lọ̀ wala yushrik ahadan bi'ibadati rabbihi ọlọ́run sì bá dàṣẹ́ ọlọ́run bá ní ọ gbọ́dọ̀ tún wá mú ẹnìkan náà àwọn ẹrú mi kó tún máa wá sí ẹ̀ lọ́wọ́ ayà ń lọ parí suratul Kahf ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹnì kọ̀ọ̀kan wa ẹjẹ́ alẹ́ lè wo ẹ̀mí wa ẹjẹ́ alẹ́ lè ṣàkíyèsí ara wa ẹjẹ́ apẹ̀rẹ̀ wa sínú yàrá láàrin àwa àtọ́lọ́hun ká túbá ká sì bẹ ọlọ́hun ọba tẹ̀mí wa ń bẹ lọ́wọ́ rẹ̀ kó ṣàánú wa kọ́mọ̀jà á máa ṣe kárí ní lérí ìjọsìn torí ẹbọ kékeré ni ọlọ́run ọ̀fẹ́ anábì sallallahu alaihi wasallam anábì jókòó táwọn sàhábà anábì wá ń ṣàlàyé fún wọn ká anábì tó jáde láyé anábì ní inna akhwafa ma akhafu alaykum ashirikul asghar anábì ní inú àwọn nǹkan tí ń bà mí lẹ́rù jù ẹ̀rí inna akhwafa àwọn afá àti gbá àníyàn yé inna akhwafa ma akhafu alaykum anábì nínú àwọn nǹkan tí ń bà mí lẹ́rù jùlọ ashirikul asghar òun náà ni ẹbọ kéékèèké tó pé ẹ̀yin mùsùlùmí ẹ máa ṣe àṣetáni ọmọ tìyín lọ́bẹ̀ẹ́ kọlu wàmà ṣírkùl asghar àwọn sọ̀hábà wọn wá sọ fún ànábì pé ẹbọ wulẹ̀bọ kéékèèké tí ń bọ̀ lẹ́rù tó ká kó sínú ẹ ya Rasulullah ìwò òjíṣẹ́ ọlọ́run kọ́ọ̀lá àríyá ànábì ní òun náà ní kẹ́ máa ṣèjọsìn torí káwọn èèyàn lè rí yín níta súnmọ́ máa wá ṣe àwọn èèyàn kan lè yìn yín ọmọ ya ọjọ́ ń lọ ọjọ́ ń lọ ọjọ́ okú rẹ̀ ti súnmọ́ ọjọ́ okú rẹ̀ ti dí kan lẹ́nu ọ̀wọ́ amọ̀gbàtọ́ jáde láyé ọ̀wọ́ à ń ṣiṣẹ́ gbogbo iṣẹ́ tó ń ṣe yìí apadà wá rí i pé wọn kọ́lẹ̀ fún ọ nítorí àníyàn rẹ̀ ọ̀nàwó nítorí kárí ni ọ̀yẹ̀ ìyá àwọn tálíkà kó tó kówó tiẹ̀ lẹ̀ mọ́ṣáláṣí wọn ò ní wá bọ́ ń kọ̀rọ̀ pé òṣìṣẹ́ àrà kò ṣe àfìgbà tí gbogbo èrò bá pélé ọ lérí ó fẹ́ fi sàárà ó fẹ́ fi gbayì ọ̀wá gbayì lọ́dọ̀ ọlọ́ àtà ṣirik ẹ̀rí ẹbọ kékeré yìí kárí ni yìí ká gbọ́ wa yìí ká gbọ́ wa kán lè gbọ́ wa kán lè rí wa kán lè mọ̀ wa lábala ìbáàdà lábala ẹ̀sìn yóò bá gbogbo sẹ́jẹ́ ni yẹ́ jẹ́ alùlẹ̀ amala saliha ghayra maqbul ọlọ́run ò ní gbà sẹ́yìn lọ́wọ́ rẹ̀ òkú tẹ̀sùbá sọ̀rùn ọ̀wọ́n arìn káàkiri ojú títì ẹ̀wọ́n pé láìlà ìlàlá láìlà ìlàlá láìlà ìlàlá ọwọ́ akótẹ́sùbà sọ́rùn rẹ̀ ọ̀tún dè e mọ́wọ́ ni wọ́n ń lọ bí ogún àti méjì àwa béèrè pé tọ̀ èyí tó kó sọ́rùn yìí kí ni túmọ̀ ẹ̀ ìtumọ̀ rẹ̀ ò dàrú fún wọ tó kó tẹ̀sùbà sọ́rùn ìtumọ̀ rẹ̀ ò dàrú fún tí wọ́n ń rí wọ náà ọ̀fẹ́ kí wọ́n mọ̀ pé ẹni ọlọ́run ni ọ ẹlẹ́sìn ni ọ ó kírun tán gbangba wájú rẹ ọjà san yẹpẹ ó sì mọ àwọn gbé káàkiri káwọn yẹn lè mọ̀ tó ọ̀sẹ̀ kírun tán ọlọ́mọ́kà òkú eyín sẹ́nu àgàngà òun pèrè ẹlẹ́lẹ́sìn ọ̀dálẹ̀ kéwúlẹ̀ lóòótọ́ sórílẹ̀ kéwú tó dálẹ̀ nù àníyàn tó fi dálẹ̀ kọ̀ pamọ́ sọ́lọ̀ sọ̀rọ̀ àníyàn nì tí ọba dáa ló lè yí padà nítorí pé iṣẹ́ tó ṣeun tí irun dúdú eré rẹ̀ tó fi di funfun ó wàhálà tó ṣe àwa rí pàníyàn tó wà lábẹ́ kì í sì nítorí ọlọ́run gbogbo wàhálà tó ṣe wọn ní kọ́lẹ̀ fọ́. qala rasulullahi sallallahu alaihi wasallam qala Allahu tabaraka wa ta'ala anabi wa muhammad sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ọba bá wọn sọ̀rọ̀ yàtọ̀ sí alukurani tí jìbìrìlù máa mú wá bọ́lá bá bàdábẹ́ sọ̀rọ̀ lọ́tọ̀ láì rán jìbìrìlù sí ni wọ́n ń pè ní alhadithu alkudusi hadithu kudusi anabi ni ọlọ́run ọba sọ fóun pé ana agna i ana shiriki emi ọlọ́run èmi ni mo rọrọ̀ jùlọ tí ọ̀sẹ̀ ni tọ́ rọrọ̀ tó mi mo rọrọ̀ jùlọ kúò níbi kẹ́nìkan ó tún máa wà lẹ́gbẹ̀ẹ́ mi èmi ọlọ́run ọba ò ní bùkátà sí nǹkan kan tí ó ràn mí lọ́wọ́ ẹnìkan kan ò sì lè ṣe ní tèmi ọlọ́run ṣe ẹ má sì fi ẹnìkan kan sẹ́gbẹ̀ẹ́ mi ọlọ́run láti máa wá lọ sọ́dọ̀ rẹ̀ níta ń wá lọ́dọ̀ mi àbí níta ẹ fẹ́ ṣe fẹ́mi ọlọ́run kẹ́ ẹ máa wá ṣe é fún un kẹ́ wá sọ ọ́ dẹgbẹ́ mi mọ́ni àmìlà amala ànábì lọ́lọ́run sọ fóun pé ẹni bá ṣiṣẹ́ ìjọsìn kan àṣìláka fi hí màáyín rẹ́rí tọ́wọ́ àdàníyàn ká ẹlòmíì ò lè rí ó ṣe ń torí nǹkan kan kìí jẹ́ pé nítorí ìwọ̀n ọlọ́run nìkan ló ṣe ṣe ó ṣe ń torí nǹkan kan míì tàdátùhù wàṣẹ́ríkàhù ànábì lọ́lọ́run sọ fóun pé arákùnrin yẹn òun ọlọ́run pàtì lẹ́yìn náà ìbáàdà tó ṣe yẹn tó jẹ́ pé ó ṣe ń torí nǹkan mi yàtọ̀ sí mi ọlọ́run tàràtùhù ọlọ́run lòun ọ̀pá òun náà tì òun nígbà lọ́wọ́ ẹ̀ a jẹ́ pé gbogbo àwọn aṣẹ́ ìjọsìn tó ń ṣe ń ayé yìí hmm, ó ti dẹlẹ́bọ kékeré mùsùlùmí náà sì ní ọ́ mùsùlùmí náà sì ní ọ́ nítorí pé ò tí kò nínú Islam àmọ́ ẹlẹ́bọ kékeré ni ọ́ àárín wa àtọ́lọ́run ti dàrú dé dajì àárín wa àtọ́lọ́hún ó ti dàrú dídajì ìdajì yòókù lọ mọ́lẹ́jì ọlọ́run ọba Allah kò yọ́nú sí ọ nítorí pé ìwọ wà ń parọ́ wípé nítorí ń ṣe yìí ọlọ́run ló ń ṣe fún ọlọ́run wá rẹ́mi rẹ̀ pé ó ní nítorí tó ń ẹ̀ ṣe ó lè jówó ó lè jọ́lá ó lè jẹ́ ká mọ̀ mí ó lè jẹ́ ká gbajúmọ̀ ó lè jẹ́ káwọn èèyàn kan máa yìn mí ó lè jẹ́ nítorí káwọn ayé ká máa ẹ̀sìn ló pé àmọ́ torí nǹkan kan ló fi ń ṣe ànábì lọ́lọ́run sọ fóun pé ìwọ àtiṣẹ́ rẹ òun ọ̀pá yín tì bọ́lọ̀n bá wá pa ọ́ tìta ni ó gbà ọ́ bọ́lọ̀n bá wá kọsẹ́ rẹ lẹ̀ ọ̀dọ̀ ta ló tún kó lọ. usi nafsi bi taqwallah wa usikum bi taqwallahi ta'ala ìyínsà sọ́ọ̀lẹ̀ fẹ́mi ara mi àtẹ̀yìntẹ̀ ń gbọ́ mi ká lè bọ́ sínú kọ̀rọ̀ wa ká lè ronú kọjọ́ tó lọ ká má ṣiṣẹ́ dànù nínú àwọn ẹbọ kéékèèké òun náà ni ká máa ṣiṣẹ́ ìjọsìn ni o nítorí àwọn èèyàn àbí nítorí kán lè rí wa kán lè gbọ́ wa kán lè mà wá àbí nítorí ká lè kó ayé jọ lábẹ́ rẹ̀ ọ̀fẹ́ gbaṣẹ́ ìwọ́n ti kéde wa tẹ́lẹ̀ odó ojú ọ̀nà md tó fẹ́ fọ́n ṣẹ́ ọ̀wá ń béèrè pẹ́ dákun ìbọ̀lẹ̀ ti ń sin náfìlà ń bí ọ̀wá ń sin náfìlà lójú ẹ̀ kó lè rí pẹ́ni rí ni ọ́ ó sì ń pe náfìlà yẹn ní náfìlà ọlọ́run Ah, ọlọ́run ọba ní náfìlà yẹn ṣe tòun ìwọ náà ní òun ti pàwọ́ náà ti kọlọmọ ti ṣẹwọ́ bàjẹ́ o ọ̀mìnà àníwá ìṣirikìlẹ̀ asugari nínú àwọn ìran ẹbọ kéékèèké tààtùnà lè sọ̀rọ̀ fún alḥalifu bi ghayri Allah òun náà ní ká fẹ́ búra fún ẹni tá a fẹ́ búra fún kọ́ wá jẹ́ pé tá a fi ń búra yìí kì í ṣe Allah ẹ̀rọ mayami tó bá fẹ́ búra fún yàn wípé kíní yìí wọ́n ló ṣe àbí kíní yìí wọ́n kò ṣe àbí kíní iye tó rà á nì ọ wàá fi in tó tóbi láàrin wọ àti ẹni tó fẹ́ búra fún yẹn ọ wàá fi búra kẹ́mìrin lè bá a balẹ̀ kó lè bá a fọkàn balẹ̀ kó lè bá a gbà ó gbọ́ kí ló wá tóbi láàrin ìwọ àtẹni tó fẹ́ búra fún tó wàá fi nǹkan náà búra kí ló tóbi tó wàá tó Allah ọlọ́run èéfẹ́ kéèyàn máa fi nǹkan míì búra ìbọ̀rìṣà kékeré ni ẹbọ kékeré ni ọlọ́run ọba Allah subhanahu wa ó fi yí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yìí pé rẹ́bà búra èmi ọlọ́run ọba nìkan náà ni kẹ́ máa fi búra nítorí èmi mo tóbi jù láàrin yín ó sì ṣe tó bá ti fi nǹkan tó nítọ̀ ń gbàgbọ́ tó bá ti fi búra fún eh, yóò sì gbàgbọ́ ara rẹ̀ ó sì balẹ̀ yóò fi ọlẹ̀ nítorí pé gbà nǹkan yẹn gbọ́ ìdíkàlùkù wá gbàgbọ́ pé tóbi ọwọ́ àpọ̀ rẹpẹtẹ níta àgbàgbọ́ kó tóbi náà nìkan tẹ́nì kọ̀ọ̀kan wá ń sìn ẹni tí ń sinrin oyé tó kò ní gbà ọgbọ́ ó dìgbà tó bá fi irin búra fún ẹni tí ń omi ó dìgbà tó bá omi kalẹ̀ omi omi ni omulabuwẹ̀ ọyá wàá fomi yìí búra wàá búra ń omi ní ó tó gbà ọgbọ́ ẹni tí máa ń sinná ó dìgbà tó bá fi iná búra fún ẹlòmíì ó dìgbà tó bá fà búra fún ẹlòmíì ó dìgbà tó bá ẹlòmíì ó dìgbà tó bá fi kàábà búra fún ẹlòmíì ó dìgbà tó bá fi irin irin ògún búra fún ẹlòmíì ó dìgbà tó bá fowó búra fún owó torí pé owó lọ́gbà lọ́lọ́wọ́n ọba rẹ̀ ẹgbẹ́ tí ó máa jẹ owó lẹ́nu pé òun búra pẹ̀lú owó yìí ẹlòmíì ilẹ̀ náà máa fi búra yóò tún bọ́ bàtà alẹ̀ àní ilẹ̀ tá a wọ̀ sùn ni mo fi ilẹ̀ búra torí ó pé gbogbo yìí náà padà wọ sàárè sàárè yẹn tóbi lọ́dọ̀ ẹ̀ tí wọ́n bá wá jẹ́ mùsùlùmí òdodo ìwọ ọ̀gbọ́dọ̀ fi nǹkan kan búra nínú gbogbo ohun tọ́lọ̀ ń dá pátápátá lẹ́yìn Allah nìkan bọ́ bá fi nǹkan mi búra yàtọ̀ sí Allah ó ti dẹ̀lẹ́bọ kékeré anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ni man halafa anabi lẹni tí bá ń búra bi ghayri Allah kì í wá sọlọ́n ló fi búra ó búra pẹ̀lú tí ì sọlọ́n faqad kafara aw ashraka anabi ni ó ti di kèfèrí ó sì ti di ẹlẹ́bọ àmọ́ ẹbọ tí ànábì sọ ń bí kì í ṣe ẹbọ ńlá ẹbọ kékeré ni. anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni inna allaha yanhaakum an tahlifu bi abaikum anabi ni ọlọ́run bá ti kọ̀ fún yín pé kẹ́ ẹ máa fa àwọn bàbá yín búra láàrin ara yín faman kana halifa ẹni tí ó bá búra lérí nǹkan kan falyahlif billah allah ni kò fi búra o aw liyasmut àbí kò sì dákẹ́ kó má búra kó dákẹ́ ni ó dáa fún ó pè ọ̀dà fún kọ́dákẹ́ kọ́dà anábì sọ débi pé ẹni tí ẹnu bá gbé bóyá o ṣe mistake ọwọ́ àfi nǹkan mi búra anábì ni man halafa fi halifihi billata wal uzza ẹni tó ti di mùsùlùmí láàrin yín yín tó wá fẹ́ búra tó wá fi láta àti òòzà búra àwọn láta àti òòzà yìí àwọn náà làwọn òòzà kan tí wọ́n ń bọ̀ nílùú maka anábì ni ẹnu wá gbé ọ ọkàn ní billata wal uzza mo fi láta àti òòzà búra anábì ni fàlẹ́ yẹ kùlì kọ́ ya tètè ya sọ pé la ilaha illallah la ilaha illallah la ilaha illallah àdébì ní kọ́ ya tètè sọ pé la ilaha illallah kò sọba tá a fi búra tó sì lẹ́tọ̀ sí búra yẹn lẹ́yìn Allah sori la ilaha illallah ọ̀tọ̀ sọ yẹ kalimatu tawhidi ni òun náà ni ọmọ jẹ́ ka fara ni ọmọ jẹ́ ìrẹ́zà tí wọ́n fi ìrẹ́zì ìsọkúsọ sọ ni òun náà máa jẹ́ èyí tí wọ́n fi pa ìsọkúsọ sọ yẹn rẹ́ nínú fáìlì rẹ̀ tó fi ní wọ́n náà lọ́rùn kọlọ́mọsíwá lọ́mọ náà a tún tẹ̀síwájú pẹ̀lú ìyọ̀nda àti ti ọlọ́run ọba wa nípa àwọn ẹ̀bọ̀ kéékèèké àsìkò tó kéré jù nínú náà kọ́lọ́mọdé àbá wọn lò ń bẹ̀ àárín wa àtọ̀ ọlọ́run kọ́lọ́mọdé ọ̀dàrú wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. àní lè tẹ̀síwájú jù báyìí lọ lórí ètò wa tèmi a fún Allah subhanahu wa tó tún ṣe nírọ̀rùn fún àwọn fàdílọ́tò Sheikh Kamarudin Yunus Akorede láti fún wa lóúnjẹ mi tì níjẹ àbẹ̀lọ́run bá Allah subhanahu wa ta'ala kó máa ṣàì fún wọn ní àtúbọ̀tán dáadáa àbẹ̀lọ́run bá Allah subhanahu fáwọn tó ṣe onígbọ̀ owó yìí kẹlọ́run bá Allah kó bá wọn ní ẹ̀san lórí fi dunya wal akhirah fajazakumullahu khairan wassalamu alaikum wa rahmatullahi